وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ọba tí ó ṣe nílọ́rùn fún wa láti pàdé láti lè máa bá ti ra Riyadus Salihin lil Imam an-Nawawi rahimahullah tí a ń bá kíkà rẹ̀ lọ níbi tí a kà ní ìjẹjọ òun náà ni babul khawf yẹni pé ọ̀rọ̀ nípa ìbẹ̀rù Ọlọ́run ọba ọ̀rọ̀ nípa ìbẹ̀rù Ọlọ́run ọba. àti wá kàgbọ́ àwọn ayatul Qur'aniyya tí al-Imam Nawawi rahimahullah tí wọ́n fi ṣe ẹ̀rí ní àkọ́kọ́ ibi tí a ti wá bẹ̀rẹ̀ lónìí náà ni al-ahadith sheikh ni wa amma al-ahadith fa kathiratun jiddan fa madhkur minha طرق طرفا وبالله التوفيق بسم الله الرحمن الرحيم قال المصنف رحمه الله تعالى واما الاحاديث فكثره ونذكر منها طرقا وبالله توفيق عن ابن مسعود رضي الله عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق ان احدكم يجمع قلبه في بطن امه اربعين يوما نصفا ثم يقول علقه مثل ذلك ثم يقول من بطن ذلك ثم من الملك ثم من الملك فينفخ فيه الروح ويوم بعثه الناس وكتب رزقه وعدله وعمله وشقي عن سعيد والوجه الذي لا اله غيره ان احدكم ليعمل عمل اهل الجنه حتى ما يكون بينه وبينها الا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها وإن أحدكم ليعمل بعمل أهل النار حتى ما يكون بينه وبينها إلا الذراع فيكتب عليه الكتاب فيعمل بعمل أهل الجنة فيدخلها متفق عليه وعنه قال قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها سبعون عرف الزمام مع كل زمان سبعون ألف ملك يجرونها رواه مسلم وعن النعمان بن بشير يقول إن أه إن أهون آل النار عذابا يوم القيامة لرجل يعطى في أخمس قدمين أخمس قدميه دموتان يبني منهما ذنابه ما يرى أن أحدا أشد من أشد منهم عذابا وإنه لأحوالهم عذابا متفق عليه الإمام النووي رحمه الله nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n fẹ́ kọ́ wa nínú tírà rẹ̀ yàtọ̀ sọ̀rọ̀ ẹ̀kìn òun náà ni bí ìyẹn sì gbọdọ̀ jẹ́ olùbẹ̀rù ọlọ́wọ́n ọba kò sí àǹfààní kankan ní ara ẹni tí a bá pè ní mùsùlùmí tó wá jẹ́ pé ní tí a ń pè ní ìpáyà ọlọ́run ọba kò sí nínú ẹ̀mí rẹ̀ tó ṣe pé ìsákàn fún ìyà ọlọ́run kò sí nínú ẹ̀mí rẹ̀ ìrònú jinlẹ̀ nípa pé ìgbésí ayé yìí nǹkan tí kò ní ìtumọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ni tí o bá sí nínú ìgbésí ayé yàn kò sí ìtumọ̀ fún ìjẹ́ mùsùlùmí yàn. alimami náà yọrọ ṣẹlẹ̀ wọn mọ wọn ti mú àwọn àyà Qur'an ní oríṣiríṣi tí ń ṣàlàyé pé ọlọ́run ọba Azza wa òun gangan ó ń pàṣẹ pípé ẹ̀yìn èèyàn ẹ mi ẹni ìbẹ̀rù ni ọlọ́run ọba nínú ọkàn o ọba tó ṣe pé òun lọ́dẹ̀dà tí wọ́n tó ń pàṣẹ wípé ẹ fi ìbẹ̀rù ni ọlọ́run ọba sínú ọkàn mi sínú ọkàn yín ó yẹ kí mùsùlùmí ọmọ pé kò ní rọrùn kí ẹ bá jẹ tí kò bẹ̀rù rẹ̀ ni ọlọ́run wa mú àwọn àyà oríṣiríṣi nínú Al-Qur'an ló fi ṣàlàyé ẹni ń ṣàlàyé pé ẹ mi o torí pé ìyàyẹ le títí ń ṣàlàyé pé ẹgbẹ̀rún mi ò torí èmi ẹ máa ń fihàn sínú náà títí ń ṣàlàyé pé ẹgbẹ̀rún mi ò torí ọjọ́ gbèndé alkiyama yẹni pé ìjọ tí ayé ọba parẹ́ àwọn ọ̀nà oríṣiríṣi náà ni olú ọba fi máa ń pàkíyèsí wa pé ẹgbẹ̀rún mi ń nǹkan báyìí tó ṣẹlẹ̀ ẹgbẹ̀rún mi ò nítorí pé ẹ dúró níwájú èmi ọlọ́wọ́n ọba. شيء سلو بندبا شلياي واما من خاف مقام ربه جل ولمن خاف مقام ربه جنتان اغرميو تلك باليري الجنه وبان كان ايماني اليوم نو يعني مو حديث وانا آية, آية القرآن وانا قاري نيوني الإمام النووي رحمه الله وأما الأحاديث فكثيرة جدا بتبان كما صنف أحاديث tó wá nípa ìbẹ̀rù ọlọ́run ọba tó láwọn hadith yẹn pọ̀ gan wọ́n ní fanadhkuru minha tarafan wabillahi tawfiqa á dàpọ̀ díẹ̀ níbẹ̀ yẹn ni pínú àwọn hadith tó ṣe pé ń tọ́ka sí pé pín ọbẹ̀rù ọlọ́run ọba àtàwọn ọ̀nà oríṣiríṣi tí wọ́n bá fi ṣàpèjúwe ọ̀nà tó yẹ kí n fi gbà bẹ̀rù ọba. حديث يراه قتل الإمام النووي يقوم عن عن ابن مسعود رضي الله عنه ابن مسعود لقى حديثي وقال حدثنا رسول الله صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم هو صفاوة وهو الصادق المصدوق أنا بدأت أشوف أما أولو الدنيا يعني alimọ̀sùdúkú ẹni tá a máa ń gba ọ̀rọ̀ rẹ̀ lódodo tó bá sọ̀rọ̀ àlè ìbá irọ́ ń bẹ́ẹ̀. Ànábì ní inna ahdakum dájúdájú ẹnìkọ̀ọ̀kan ọmọ ẹ̀dá mẹ́nìyàn yujma'u khalquhu fi batni ummihi arba'ina yawman nutfa. Olúwa ní ìdẹ́dà ọmọ ẹ̀dá mẹ́nìyàn kọ̀ọ̀kan nínú wa ó kó ẹ̀dá wa jọ sínú ìyá wa ní ogójì ọjọ́ nutfa á wà ní àtọ̀ ẹni pé sperm kí ni olúwa bá fẹ́ kí ni alẹ́sọ̀ sọ́nà fẹ́ ṣàlàyé fún wa níbí òun náà ní kọ́mi ènìyàn kó bá lè mọ ìpínlẹ̀ ara rẹ̀ kó wá ronú kí n kó jẹ́ kó fi lè máa tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba ìgbà tó bá ń sọ ìpínlẹ̀ yẹn fún yàn yẹn ni kí n fi lè mọ bóun ṣe máa olúwa ní àníṣọ̀sọ́làm ní ẹnìkọ̀ọ̀kan yín ìpìnlẹ̀ ẹ̀dá rẹ̀ òun náà ni pé nutfa àtọ̀ni thumma yakunu alaqa misla dhalik lẹ́yìn ìgbà náà yóò tún wá sún síwájú fún ogójì ọjọ́ alaqa yóò di ẹ̀jẹ̀ kíkì misla dhalik aw ní ogójì ọjọ́ báyẹn náà ọmọ ẹ̀kọ́ ló mọ́dọ̀bà olúwa ní alẹ́sọ̀sọ́làm ó ní nǹkan yẹn nínú àpò ìbí ìyá yóò wá yí padà yóò wá di bá ṣe ẹran kan mísílẹ́dáàlì fún ogójì ọjọ́ bẹ́ẹ̀ ó ní pé ogójì ọjọ́ pé mẹ́ta lẹ́yìn ìgbà tó bá pé ogójì ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta ثم يرسل الملك malak ìgbà yẹn ló wọ́n bọ́ wà rán màláìkà sí ọmọ tó wà nínú oyún yìí tó ti pé ogójì ọjọ́ mẹ́ta fa yunfakhu fi ar-ruh ìgbà yẹn wọ́n wà ní kan fi ẹ̀mí sílá fa yu'maru bi arba'in kalimatin àwọn ọ̀rọ̀ mẹ́rin kan wọ́n á pàṣẹ rẹ̀ fún nǹkan yẹn nínú oyún fún ọmọ tó wà nínú oyún.

kò lè gba rẹ́sìkì tiwa kó lò bá ṣe kọ́ tiẹ̀ náà ni wọ́n kọ́ tiẹ̀ náà wọ́n kọ́ tiẹ̀ pé yóò pọ̀ àti ẹ̀ pé yóò pọ̀ wọ́n kọ́ tiẹ̀ pé lásìkò tí wọ́n ń lò yóò kéré ọmọ yìí tó kù níwájú fún wọn náà sonikẹ́ni kan máa rò pé bí ṣe ń rí nísìnyìí á ẹ̀jẹ̀ ń kíyèsí ẹ̀gbọ́n mi yìí àbí bí ṣe ń rí ẹ̀jẹ̀ ń kíyèsí àbúrò mi yìí ṣé ti pọ́n ní gbàrúsìkì wa lò báyìí gbogbo eléyìí ìtakò ọlọ́run ọba ni ìtakò ìpìnlẹ̀ nínú àdìsọ́kàn tí ò ti ẹ̀yẹ kó rí ẹ̀ lójú ẹlẹ́sìn ọ̀sán náà ní sọ pé wọ́n ti kọ́ kalẹ̀ arzikì rẹ̀ wọ́n ti kọ́ kalẹ̀ láti ìgbà tí wọ́n bá ti di ọmọ oṣù mẹ́rin tí ò ti délé ayé náà ni ẹlẹ́sìn ọ̀sán náà sọ pé olùwàbà subhanahu wa ta'ala ó ránṣẹ́ sí mi awha ilayya rabbi ipe anna nafsa lan tamuta hatta tẹ̀sítọ́fìyà rìsíkòhà ipe ẹni kọ̀ọ̀kan kò lè jáde láyé kò lè kú hẹ́tà tẹ̀sítọ́fìyà rìsíkòhà àfi kárìsìkì rẹ̀ tí ó lò yóò pé anájúwa ní fàjùmílò fìtọ́lẹ̀ ìrora wá kìíní pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọkọ̀ àmọ́kọ́ ọ̀la rọ̀ṣọ́ṣọ́ mọ́ ọ̀rọ̀ sọ́nà anábìnrin ọ̀rọ̀ wá rìsíkì yẹn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó lè jẹ́ tẹ́lu ní ẹlòmínú ò sì si jẹ tiẹ̀ mọ́ tiẹ̀ láéláyé Ànábì dákọ̀ wà ẹ̀jẹ̀ lè yí Ànábì dákọ̀ àsìkò téèyàn lò tó wọn bá ti wà nínú oyún ni wọn ti kọ́ kalẹ̀ ipò ọmọ yìí bó bá ti ń bi náà ni wọ́n padà sọ́dọ̀ ọlọ́run ọmọ yìí wọn ò ní yóò ní ni ti kọ kalẹ so gbogbo àwọn nǹkan yẹn náà ló gbọdọ̀ dára lójú ìwọ ó lọ hundred years láyé ìwọ ò ní lò tó bẹ ìwọ twenty náà ni wọ́n sá ti kọ́ tó kálukú ó lò ẹnì kan ò lè fi nǹkan kan lékún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì lẹ́nìkan ò lè mú nǹkan kan dínkù bẹ́ẹ̀ tòun ni pé n tó gbọdọ̀ jòkó nínú ẹ̀mí yẹn lọ ẹnì kan tó lè bá jòkó nínú ẹ̀mí rẹ̀ kò ní fi tinú ara rẹ̀ ọmọ òun fún kan lè pa àwọn kẹrù mọ́ wá bà àwọn kan lè àwọn kan pààyàn wọ́n pààyàn lù yìí wọ́n dẹ́mìyàn lókòdó ń lú yìí lúlọrin lè jù bẹ́ẹ̀ sí ń sọ yìí lọ àbá ayé lè jù bẹ́ẹ̀ sí ń sọ yìí lọ okú ìpìnlẹ̀ imani tó wú nínú ẹ̀mí rẹ̀ ìpìnlẹ̀ imani wú nínú ẹ̀mí tó ọ̀run rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ní wọ́n kọ ajẹ́l àsìkò tó yàn ó lò kalẹ̀ kò lè lé kò lè dí so èyí náà tó gbọdọ̀ jòkó lẹ́mìyàn ni bẹ́ẹ̀ ni wà ámẹ́lì yìí wà ámẹ́lì yìí iṣẹ́ tí yóò ṣe láyé tó fi jẹun ọkọ̀ kalẹ̀ pé iṣẹ́ tí wọ́n máa ṣe ní ẹ̀rí pẹ́lú míì wọ́n lè máa ti síbi iṣẹ́ kan ní kékeré pé máa mú tó lè máa ṣe léyìí ló sì ṣe ṣe ṣe tó bá dàgbà ìbomi ó mérí bá lọ tọ̀tọ̀ ní tọ̀tọ̀ ọmọ tí ó máa ṣe so nítorí wọn bá ti kọ́ kalẹ̀ fún un ipe tí yóò bá ṣe láyé wọ́n ti kọ́ kalẹ̀ tó bá kan náà wà shaqiyyun aw sa'id kódà tí a bá ń wò bí ẹ ṣe mẹ́rin ẹ̀yẹ́ ti rí àwọn oríṣiríṣiríṣiríṣi nínú àwọn ìṣẹ̀lẹ̀ ọjọ́ ayé kí ọkàn òpin ọ̀tọ̀ ní iṣẹ́ tí lágbájá ń kọ́ láti kékeré ìgbà tó kàn ya ọkàn rí kíní kan bí eré bí eré yóò bá lòlù mọ́ lọ́wọ́ ìwúrú sì padà wá mú níṣẹ́ tó pàtó pé nítorí ọba subhanahu wa ta'ala tó ti kọ kalẹ̀ lọ iná ni tí wọ́n fẹ́ ṣe nǹkan kan èèyàn fẹ́ ṣe wọ́n fẹ́ kọ́ṣẹ́ òṣòǹtọ̀ ohun tó lè máa ẹgbẹ́ bá wa wúṣẹ́ tí ó ṣe tẹ́lọ̀ ní ọkọ̀ ní àjúmọ́ká léèkì léèkì ó ní ọlọ́dẹ àbílẹ̀ ìwé bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala pẹ̀lú istikhara àdíkílà àkọsẹ̀ jáyé ọmọ yìí àkọsẹ̀ jáyé kọ́ àkọsẹ̀ mú ayé ni so gbogbo ọ̀rọ̀dẹ̀rẹ̀dẹ̀ yìí ó tako ń tí olúwa subhanahu wa ta'ala tó jí kó yíwa nínú hadith sallallahu alaihi wasallam táǹkà yìí wọ́n ti kọ́ṣẹ́ tó kálukú ṣe kalẹ̀ bákan náà wa shaqiyyun aw sa'id tọ̀ ẹ̀rí pé nǹkan márùn nǹkan mẹ́rin lànà sọ̀sọ́làm dárúkọ nǹkan márùn ni ó padà wá jáde nísìn wọ́n kọ iṣẹ́ rẹ̀ arzikì rẹ̀ iṣẹ́ tí ó ṣe àsìkò tí ó lò láyé wọ́n wá ní wa shaqiyyun bolórí ibú ni àbolórí rẹ̀ ẹni pé sọ́mọ àlìjẹ́nà ni àbọ̀ mọ́ná nǹkan márùn lànàbí dákọ náà lọ́padà kà àmọ́ nǹkan mẹ́rin lànàbí pè so ìtumọ̀ rẹ̀ ni pé alákọ̀ọ́kọ́ ń ajẹ́l àsìkò tó yẹn lò láyé ipá rẹ̀ ọ̀ká nǹkan kan lérí ẹ̀ ọkọ̀ ló lò yóò ní ọ̀pá rẹ̀ ní àsìkò lè pẹ́ wọn wọn fi ni bákan náà ajẹ́l ẹ̀yẹ̀nẹ̀ risk arzikiyan ipa rẹ̀ ọ̀ká nǹkan kan lérí ẹ̀ mo kẹjẹ lọ lè sógun owó ní tó rí tẹ́lẹ̀ náà ló rí kódà bó sógun owó so bákan náà wà ẹ́mẹ̀lì iṣẹ́ tí yóò ṣe náà nípa rẹ̀ ọ̀ka bí tó lọ́wọ́ bá tíyàn sílẹ̀ lè yóò ti sí bẹ́ẹ̀ so wà ṣe kéyìn náà ọ̀sẹ̀ eléyìí tánàbí wa fún wa ní méjì òun ìtumọ̀ rẹ̀ ní pé ń kálukú òun ni ó ṣe ẹ̀sà fúnra rẹ̀ wọ́n ló ṣe sẹ́yìn ẹni tí ó máa sórí ibú òun ni ó jù ú síṣẹ́ òun ni ó sì ṣe fúnra rẹ̀ títí pé parí ní kàkankan bẹ́ẹ̀ parí ọkà láti jù sí tọ́ba wò torí pé Ànábì sallallahu alaihi wasallam ó jẹ́ kó yẹ wa ó ní ìnà olúwọ́bá tẹ̀ sọ́nà Al-Qur'an inna alaynahu as-sabila imma shakiran wa imma kafura àti ìlà ojú ọ̀nà méjì kan ìfọ́mẹ̀ dámẹ́nìyàn imma shakiran sọ̀wọ́n ló mú kan nu méjèèjì ló sì ṣe náà lọ́lọ́wọ́ ní wallahu khalaqakum wa ma ta'malun olúwọba ló dá yín òun ló sì dá iṣẹ́ tẹ̀ ń ṣe ẹni pé ẹ̀yin lẹ́ẹ̀sì iṣẹ́ òun àmúlùwọba ló dá ṣe yẹn so bákan náà shaqiyun aw sa'id ní pé kò sí ẹnì nínú yín ẹ̀yàn ẹ̀dá mẹ́nìyàn kó jẹ pé ẹni ààyè nínú náà bákan ẹ̀sìn láàyè nínú àlùjánnà náà òǹkàlùkù ní wàá pé àyè tèmi nínú àlùjẹ́ náà mo fẹ́ dúpọ́ máa bẹ bẹ́ẹ̀ kí lọ́ọ́ dé bá nǹkan ni àyè mi nínú náà ń pa àyè òun rẹ yányán pẹ̀lú iṣẹ́ rí ẹni tó bá ti ń ti iṣẹ́ ń pa àyè rẹ nínú náà nù ẹni tó bá ti pé bí ní ṣe ń pa àyè rẹ̀ nínú àlùjẹ́ náà sọ ni pé ṣàkíyún àwòsàn ẹni pé ogúrú àwọn ọ̀rọ̀ yìí wallahi alazim ọ̀rọ̀ tí ọgbọ̀dọ̀ mọ dẹ́rùbà yà ni tó gbọdọ̀ mọ dẹ́rùbà yà pàtàkì jùlọ shaqiyyun aw sa'id tó gbọdọ̀ mọ dẹ́rùbà yà ni náà ni ẹ ti bá ń bára rẹ̀ lábẹ́ iṣẹ́ sàáàdà ríra rẹ̀ pé àà mí ni mo mọ̀ ọ́ sí báyìí èmi ni èmi ni so bẹ́ẹ̀ ni ẹni tó kún náà bá ń bára rẹ̀ níbi ẹni tí ẹ bá ń rí ẹni tí ń ṣiṣẹ́ wú èèyàn gbọ́dọ̀ mọ̀ wípé ẹ̀yí láíláyé ẹ̀ lè mọ̀nàmá ẹ̀ lè mọ̀nàmá iná lànà tí ọ̀sọ́lá mú wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ọ̀rọ̀ yẹn kó tó fi lè yé wa anábì ní fawallahi la ilaha ghayruhu anábì dájúdájú ẹni kọ̀ọ̀kan yín lẹ́yà àmẹ́lẹ́dẹ́ àmẹ́lẹ́n àlìjẹ́nà yóò máa ṣiṣẹ́ iṣẹ́ tó pẹ́ inú orí bíá ìṣẹ́ ọmọ àlìjẹ́nà sí ti ọmọ fi ń wà àlìjẹ́nà ni ṣàtà máa yàkúnù bẹ́yìnà wa baynaha illa dhira'a tó pé kò wá ní ṣẹ́kù kankan mọ́ láàrin ń tí ó fi wà àlìjẹ́nà tí ìbá ṣe pé bí ìgbọ́n kan tó pé díẹ̀ náà ni ó kù tó fi wà àlìjẹ́nà fọyọ́sibíkù àìlèyé kìtà tíra tó ló bá ti kọ pé tó náà tí wàá kọ kalẹ̀ lé lérí ìkànnìọ́kànṣẹ́ ni yọ́sibíkù àìlèyé kìtà àkọlẹ̀ yóò gba wájú rẹ̀ yẹn ni pé àkọlẹ̀ wọn wàá ṣe mọ́ lára fọyọ́ àmẹ́lì bí àmẹ́lì àhìlẹ̀ náà yíwà bẹ̀rẹ̀ sinimá iṣẹ́ bí ọmọ náà yẹn ni pé òun náà ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló ń mójútó àṣẹ ọlọ́wọ́n nínú òfin ọlọ́wọ́n ní tẹ̀lé tó lọ́wọ́ bá tó bá kẹyà láàgbé à lágbẹ́já wọn ti yí padà kò mọ̀ kírun náà àwọn àyẹ̀yẹ̀ kí mọ́nà ni yóò bá yá yóò bá yá kó yá ọ́ yá báyìí yóò sì kú sí ilẹ̀ bẹ́ẹ̀ náà ló wà wọ̀ náà sórí léyìí omi pé ṣẹ̀kí sa'id èyí tó lọ́wọ́ bá ti mọ̀ ikú yóò sẹ́mọ́ lára òun náà ni pé ṣẹ̀kí yìí ni pé lórí ìwúlélẹ́yìí àmọ́ òun ni ó ṣe iṣẹ́ yẹn ni ó mú kan ní méjèèjì òun ni ó ṣe pé á òun lè kírun mọ́ ẹ̀lọ́gà a máa kírun èkí náà ni àmọ́ ṣe tó ń ṣe ìmọ̀ ìmọ̀ sí lọ náà ni ní aburú ní ìyapa àṣẹ ọlọ́wọ́n ọba yóò sì kú sínú rẹ̀ bẹ́ẹ̀ náà fayọdẹ kólà ànábì ni yóò sì padà wá wọná náà ẹni pẹ̀lú eléyìí ọ̀rọ̀ tó yẹ kó pààrọ̀ láyà ni pé áá yóò ti máa bá iṣẹ́ rẹ̀ bọ̀ wá ṣọmọ àlùjẹ́ so lẹ́ẹ̀kan náà yọkàn yìí bírí yóò sì di ọmọ náà ọlọmọṣà sọ wọn níbi ìrora burú báyìí gbogbo nǹkan tí máa ń yí kó rọrùn lọ́wọ́ kó máa ń yí kó wa o wa inna ahdakum la ya'malu anábì ní ẹlòmí nínú la ya'malu bi 'amali ahli an-nar yóò máa ṣe ọmọ náà hatta ma yakuna baynahu wa baynaha illa tí ó pé tí ó kàn wù kó fi wọ náà náà tí ó kù fún náà ni pé bí ìgbọ́n kan ni pé díẹ̀ náà ni ó kù fún tí ó fi kú ويسبق عليه الكتاب أقلت المبقلة يبقى بواجل له فيعمل بعمل الجنة يبقى بين السينما وما الجنة يبقى من الجنة يبقى يبقى يبقى, إسلام yóò wọnú àkídà tó jẹ́ àkídà tawhid yóò ní òun fi gbogbo ẹbọ kalẹ̀ fọyẹ́dẹ kólà yóò sì padà wọ́n wà lìjánà náà yóò wà lìjánà náà tó náà ni àdéhùn yìí ẹ̀rí pé báàbù khawf náà ni Imam Nawawi ni wọ́n kọ́ àdéhìsì yìí sí pé tó yẹ kẹ́rù ọmọ bàyàn lélẹ́rí kí ọmọ bẹ̀ lọ́wọ́ ọba fún ẹni tí ń ṣe dáadáa pé ọlọ́wọ́ dáadáa yìí wípé wọ́n lè gbé wọn ọ̀dọ̀ rẹ torí pé al-a'mal bil-khawatim al-a'mal bil ní ti ń jẹ́ pé yẹn iṣẹ́ tọ́lọ́ wọn mọ̀ pé lágbẹ́dá iṣẹ́ òun náà ni kí èèyàn ó ṣe kú kí èèyàn ó ṣe kú gbẹ̀yìn náà níṣẹ́ ọlọ́kọ̀ mọ́sá sànú wa gbogbo àwọn tó máa ń ṣe àìdá náà hẹ́n hadithi yìí kò wá fi àlàfo lẹ̀ fún ẹni tó pín ṣàìdá kó wá mọ tiri rẹ̀ sọ pé ẹgbẹ́ iná gbá ní sẹ́ńkà ẹni pé èèyàn lè mọ ṣàìdá bọ̀ tó wà kú díẹ̀ tí ó kú yóò wá yí padà ta ló sọ fún ọ pé díẹ̀ ló kù tí wọ́n kù àbí díẹ̀ ń gẹ́gẹ́ gbà ó lọ́mọ tí ó yà á so kódà kí ọmọ rúru eléyìí lẹ́ni àpẹẹrẹ orí ibú tó lágbára ni kí ọmọ òkú tó bá yá tó bá yá àtọ̀sùwì ní kí ń padà ń padà ṣe ń padà ṣe ń padà ṣe ṣùgbọ́n tí ẹ bá ti ń gbọ́ nǹkan kan ti ń jẹ́ òdodo ọlọ́run ọba kéèyàn tó ti máa mú lò tó ti máa mú ṣe náà ni nínú àánú tó lọ bá máa ń ṣe fún yàn òun náà ni kó kádàrá ìgbọ́ òdodo mọ́yàn lára tọ́lọ́mìnir kádàrá ìgbọ́ òdodo tó rí gbọ́ tó sì yé ọ tó kù fún yẹn náà ni pé kí wọ́n ti yá máa tẹ̀lé kí wọ́n máa lónìí lọ sí kí wọ́n máa ní ọkọ̀ tó kù díẹ̀ náà tó bá yá bóyá táwọn fẹ́ kú báwọn náà lákàn yí padà à lólè yìí táwọn wọn kó yí padà sọ wọn ni pé ẹni tó náà ń ṣe dáadáa ẹ̀rú gbọ́dọ̀ máa ń bà á kọ́ máa bẹ ọlọ́run ọba ó jẹ́ kí òun rí nǹkan yìí kóun rí gbé déwájú ọlọ́run ọba sọ abẹ́ ọlọ́run subhanahu wa ta'ala gbogbo ìwọ̀nba tí àbí tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba yìí ọlọ́wọ́n ọba kò mọ́ gba ní ọwọ́ wa ọlọ́wọ́n kò sí ní rọrùn ó ṣàlékún rẹ̀ fún wa jù báyìí lọ. náà bákan náà Ànábì sallallahu alaihi wasallam ó tún ní tẹ́lẹ̀jọ́ annama yawma idhin tó bá di ní ọjọ́ gbẹ̀dẹ̀ kìyàmà la sab'una alfin zimami wọ́n ní àwọn ṣẹkẹsẹkẹ seventy thousand náà ni àwọn ṣẹkẹsẹkẹ tí wọ́n fi tó kóde zimam nǹkan tó máa fi dìyàn ní ìjánu tó fi dìyàn lọ́wọ́ dìyàn lẹ́sẹ̀ ma'a kulli zimami sab'una alfin malakin seventy thousand ní wàá wà pẹ̀lú àwọn ìṣẹ́kẹsẹkẹ yìí làwọn màláíkà tí ó kó lọ́wọ́ yẹjọrú náà ha lọ́nà fi wọ́ ẹni yẹn yẹn ni pé wọ́n fi déńdé kudè so ó túmọ̀ sí pé ara tí ẹ̀ ń wọ́dọ̀ bẹ̀rù òun náà ni ìjìyà ọjọ́ gbòdì àkèyàmà kìí ṣe ìyà tó rọrùn mọ̀láìka ọ̀kan péré gan òun ló jágbe mọ́ odidi ìlú mi tí ìlú sì parẹ́ waja'alna 'aliya safilaha sí mọ̀láìka ọ̀kan náà ni wọ́n yí ìlú kan padà tán dojú ẹ̀ lélẹ̀ tó gbọ́n sì parun sí màláìka yọ kan òun náà ni yóò fọn fèrè tó kí gbogbo nǹkan ó sì kú màláìka yọ kan òun náà ni ó fọn fèrè tó gbogbo nǹkan ó sì gbogbo ọmọ ẹ̀dá mẹ́rin ni ó sì jí dìde padà olúwa wa ní tó bá di ní ọjọ́ gbìnà kìyàmọ̀ yìí wọ́n wá kó àwọn ọ̀jàgà seventy thousand yẹn ni pé àwọn hankok àwọn chain oríṣiríṣi ẹ̀dá kan ṣé àwọn ìjàgà yìí gan kò ti ju ọmọ ẹ̀dá mẹ́nìyàn gan lọ tuntun rẹ̀ ni pé olówó tún ọmọ ẹ̀dá mẹ́nìyàn dá ẹ̀dá tí ọmọ ènìyàn ó fi wọ àlùjánnà olówó tún dá bẹ́ẹ̀ náà ni ẹ̀dá tọ́mọ ènìyàn ó gbé wọn náà ìṣesí tó gbé wọn náà yóò yàtọ̀ kò ní jẹ́ bí ẹ̀dá ara yìí òun náà ni pé kọ́lọ́kọ́ wọn ṣàṣàlù fún wa wàláhì ẹ̀rọ ọlọ́run lọ́ba pẹ̀lú àwọn nǹkan yìí kí wọ́n bẹ̀rù rẹ̀ pé a ah, ọmọláìka seventy thousand wọ́n wá kó chain seventy thousand lọ́wọ́ tó fi dèèyàn wọ́n wá wọ́n ń tọ̀run wọ́n fi wọ́ sínú náà ọ̀nà kọmọṣẹ́ làwọn ń bẹ̀ wọ́n. bákan náà Nu'man bin Bashir radiyallahu anha radiyallahu anhuma tó sọ báyìí pé inna ahwana ahli an-nar ó ní ẹni tí yẹni yóò ìyá rẹ̀ ó kéré jù nínú àwọn ọmọ ẹ̀nà adaban yawm al-qiyamah tó bá dẹjọ́ gbé al-qiyamah ẹni tí ìyà ìyà tí ó jẹ́ láti pé ìyà tí èyí mà tó kéré òun náà lẹ́nu tó ṣe pé ar ọkùnrin tó ṣe pé awìlà ar ọkùnrin tó ṣe pé yóò lọ fi akhmed qadamay wọ́n fi sí ibi akhmed bí ti jẹ́ akhmed òun ni bí ti máa ń jí kòtò ní abẹ́ ẹsẹ̀ àwọn Yorùbá máa ń pè ní kọ̀jẹ̀gbin wọ́n wàá fi sí abẹ́ kọ̀jẹ̀gbin rẹ̀ jamrotani ògúnná méjì yóò kọ́lá mẹ́rin ọ̀hún adìmáàbò ọgbà ọgbà tó bá fi sí ní ẹsẹ̀ tán fi ògùn náà sí lẹ́sẹ̀ òun níyà rẹ̀ kéré jù ní o ẹni tí ó jìyà rárá nù tán bá fi ògùn náà sí lẹ́sẹ̀ yúgìlá mìíràn kó máa dè máa kù ọpọlọ rẹ̀ yọmọ wá ṣe ẹsẹ̀ ni wọ́n ti fi sí ọpọlọ ó sì máa ṣe ma yara anna ahadan ashaddu minhu azaban òun gan ọ̀há rí pé ẹnìkan tún jíyà jù lọ òun sì ni yà kéré jù

kí o jìnà sí bídá kí o jìnà sí shirik kí o sí kúfúrú yẹn ni pé ẹbọ ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run ọba gbogbo tá à ń pariwo pé ẹbọ ni ẹbọ ni ẹbọ ni ẹbọ ní ẹbọ ní mọ́jẹ káwọn èèyàn tàn jẹ́ kan sí ọ ní ń sọ fún ọ ipe abúlé lẹ́yìn tí ó sì ní nǹkan kan tí ó gbà ń àtẹnìkẹ́ wá dé wọn sọ pé má dá lóhùn ṣẹgbẹ́ tí ń sọ fún yẹn ní sí pé iná ń bẹ́yà yìí àtẹnìkẹ́ wọn pé má dá lóhùn ṣẹgbẹ́ tó bá gbọ́n ibi tí náà wà wọn ẹni wọ́n jẹ́ òkú jẹ́ ìrora sún sí jẹ́ ìsúnkú mẹ́ sẹ́nìkan sọ fún pé náà wà yà yìí sẹ́nìkan ni má dá lóhùn tiẹ̀ má dá lóhùn òkèlè pẹ́tà sọ fún pé iná wà ń bí ike ìyá ìtìtì náà ń tó fẹ́ lọ yìí abọ́fẹ́ rìn ọ̀nà kẹ́nìkan sọ pé má gbà bẹ̀ má gbà bẹ̀ wọ́n máa ń dáná yà yìí ẹnìkan ní mọ́dà ló ń jèrè wọ́n gbà bẹ̀ lánàá wọ́n dá mi lọ́nà sẹ́pẹ́ tó bá nílà káyì yóò rọra tọ́nù pé síbòmí wà tí ń gbà ibòmí wà nínú agbábí yìí so ẹni tó nílà káyì yìí à ń pariwo fún ọgbẹ́ kíní yìí ẹ̀bọ ni kíní yìí ní tó sẹ́wọ̀n di kékeré ni wàlláhì ẹni tó bá nílà káyì yóò rọ ayà kó mẹ́rẹ̀ yá ìrora kó mẹ́ onílàkà ìrọ̀ so ó ní pé gbogbo tó bá ti ní kò dáa tó lè dáyà náà wọ́n bá jẹyàn àfi kí n ò jìnà sí o tó bá kanáà Samra bin Jundub radiyallahu anhu Samra lọ gba hadisi wa an an-nabiy sallallahu alaihi wasallam qala lọ́nà bí n sọ pé mini umman ta'khudhu an-nar ń tó bá dé níjọ́ gbìnà kẹyàmà ẹlòmíì ìyà iná tí ó bá máa jó ìgísẹ̀ rẹ̀ ni ó máa jó ẹni pé iná ó mú látẹsẹ̀ dé kókó ẹsẹ̀ rẹ̀ ẹni pé àdìsá máa ń kà ike máa asfalalka àbẹ́yìn ní minal ìráàrú fàfin náà tẹ́lẹ̀mí tí ànábì ní pé gbogbo ṣòkòtò àbẹ́wù tí ẹ bá wọ̀ tó bẹ̀rẹ̀ kọjá kókó ẹsẹ̀ ẹ̀yà tó dé kókó ẹsẹ̀ èèyàn béèrè ìyá náà ọlọ́wọ́ ọba nù so irú ìyá tí ó jẹ ìrìn rẹ̀ ń tọ̀ ń lè. tààkùrù náà rẹ̀ kàrẹ̀ ìyá ọ̀jẹ̀ iná wọn máa mú sàpétí ẹni tá a dápọ̀ lẹ́ẹ̀kan ó fi ògùn náà sí abẹ́ ọ̀jẹ̀gbin ẹnikẹ́ tó jìn ní àtẹlẹsẹ̀ ni wọ́n fi tó wá ní àwọn ọ̀nà ìyà tí a ní ó tún gbé jù gbé jẹlùmí òun ni pé iná ó mú látòkè láti di ìsàlẹ̀ ohun yóò mú débi ọ̀kankan kókó ẹsẹ̀ ṣòbó tí ó ṣe wá rí títò ní abẹ́ ẹsẹ̀ òun náà ní ọpọlọ rẹ̀ ọmọ sí bóun tẹ́lẹ̀ yóò sì rí bákan náà wọ́n mí ní ohun bẹnu àwọn èso pé máa ń ta ọgbọ́n owó náà ni iná fi máa jó lọlẹ̀ yóò máa jùlọ lẹ̀ wàmí ni wọ́n máa ta kódó ó ilá hujurani ẹlòmíì sì ni iná wọn máa jó láhùjìzáàtì yóò jó débi bí tí sọ́kò tó máa ń dúró sí òun níbi ayé níbi ìbàdí wàmí ni wọ́n máa ta kódó ó ilá turkani àbí turkati iná jó débi turuqa turuquwati turuquwati ẹni kí yóò jó débi ọrùn rẹ̀ ẹni pé inú máa jó ẹlòmí láti sàlẹ̀ débi ọrùn ni yóò ayò orí rẹ̀ lásán kalẹ̀ rawahu muslim hadisi yìí mọ́ muslim ló gbà wá so wọ́n fi ń ṣàlàyé pé ìjìyà oríṣiríṣi náà ni yóò ṣẹlẹ̀ sáwọn èèyàn nínú iná ọlọ́kọ́mọṣálà wà ń bẹ̀wò alhijra الإمام النووي رحمه الله في جال الحجرة هنا المعقد الإزار تحت صرة ونبتاتي ما ندي سكتو ني أبي دودو وني أطرقوا في جال طرقوا بفتح التاء وضم القاف هي العظم الذي عند زبرة النهر هنا يكون تنبني بإساليون وأنا والإنسان ترقلتان في جانبي نحر wọ́n ní ọmọ ènìyàn sì máa ń ní egun yẹn méjì egun méjì tó máa ń yọ ní àyè báyìí òun náà ni wọ́n ń pè ní tọkùtàn ní ẹ̀gbẹ́ ọrùn náà ni máa ń wà so wọ́n ṣàlàyé tí àdìsí ń ṣàlàyé wọ́n náà ni pé oríṣiríṣi ìyà náà ni wọ́n jẹ ọmọ ẹ̀dá mẹ́rin ń jọ yìí ọlọ́kọ̀ ṣàlàwá níbi ìyanu náà lọ́wọ́ bá wọn. bákan náà ibn Umar radiyallahu lọ́nà ibi sọ̀bá ìpè yaqumu an-nas ọlọ́run ọmọ ẹ̀dá mẹ́niyàn wọ́n dìde li rabbil alamin wọ́n dùn níwájú ọlọ́run ọba níjọ́ yìí hatta yaghiba ahaduhum fi rashqihi ila ansahi udhnihi ẹlòmíì yóò sì máa tẹ̀rì sínú sínú ogun rẹ̀ ogun ó mú débi pé yóò mú débi ẹ̀gbẹ́ ogún ọmúyàn níbi ẹ̀pẹ́ tí eléyìí ni pé ní ọtọ́ bá ti ní ọmọ ìyàlọ̀ kẹyàmà tí wọ́n bá gbé ogun àwọn ẹ̀dá máa nìyàn dìde tó kálukú wà nínú wàhálà nínú fìtínà ìjọ ìlú kálukú ni alọ̀lẹ̀ bá anábì adam aleyhisselam kí ni ohun òdìdí wájú ọlọ́wọ́n ọba alọ́bá nàbí lọ Ibrahim alọ́bá Musa alọ́bá Isa alọ́bá Musa Isa alọ́bá Ibrahim nàbí lọ inú bá tó bá kan náà nígbẹ̀yìn láàánú bá Nabi sallallahu alaihi wasallam so ní àsìkò yìí náà ni wàhálà yóò ṣẹlẹ̀ sún kálukú ẹlòmíì ogun ó ti lára sí rẹ̀ ogun tí ó jáde lára rẹ̀ yóò mú un débi etí bí olórin sókè òfin lè mọ bí wàhálà yóò ṣe tó ń jọ yìí sókè òkun ṣàlàyé ní wàhálà sọbákan náà Ibn Umar radiyallahu anhu wọn ni Anas wọ̀rọ̀ rúṣìṣú al-araq náà pè ní rúṣìṣú wọn náà ni ogun ní أنس بن مالك رضي الله عنه هنا أقول خطبنا رسول الله صلى الله عليه وسلم أن النبي صلى الله عليه وسلم أشي وبعد صلاة خطبة ني أركان ما سمعت منها قط كلهم أقبلوا يري يرى النبي صلى الله عليه وسلم وقال مثلها مثل قط وقال فقال ثم النبي وصلت وبعد صلاة النبي لو تعلمون ما أعلم tó bá lè ṣe pé ẹ bá mọ nǹkan tí mo mọ̀ ni lọ́dọ̀ hiktum qalilan ẹ̀rín yín ọba mọ níwọ̀n ẹ̀rín yín tẹ́ mọ rin ọba mọ níwọ̀n wa la baqaytum kaseera ẹkún lè bá máa sun púpọ̀ jù pé ẹkún náà lè bá pọ̀ jù níbi sí ayé yín yẹn ni pé ní tí a lẹ́sọ̀ sọ́làmù mọ̀ nípa ní tí ó ṣẹlẹ̀ ní ọmọdé alkiyama bí wàhálà yóò ṣe tó bí fìtínà yóò ṣe tó anábìtà pẹ́yìn náà bá mọ̀ ni ah ẹni ẹni ẹni dákẹ́ ẹni mọ lẹ́ni kàkàkàkàkà síbí ń bẹnu ọ̀rọ̀ àdìsàn níbi tánàbí ni pé tó bá gbé ọmọ ẹ̀dá mẹ́rin ọ̀nà sàárè anábì ní tẹ́yìn bá ti ń padà ẹ̀yìn tẹ́ ju yàn sínú sàárè tó fẹ́ padà sílé ní fìtínà ti bẹ̀rẹ̀ sí òun ní ti bẹ̀rẹ̀ wàhálà ọlọ́wọ́n ran màláíkà kan sí tó bá ń bi ní ẹjọ́ tó ń bi ní ìbéèrè tí kò bá rí dáhùn ìyà tán bá fi jẹ́ báyìí ẹni pé tán bá fún ní àwọn ẹgbà tí ń bẹ lọ́wọ́ wọn gbogbo tí ń bẹ ní orílẹ̀ ayé nínú ni ọmọ gbọ́ ariwo tí òkú yẹn ọmọ pa òkú mi ariwo ní ń pa lọ́sàn lóru èyí sì máa ruka jẹ ẹ lọ lè ra sọ ẹ mọ wọ ẹ mọ sá ẹ ronú pé kí ni òkú yìí kí ni ń bá pàdé níwájú ọlọ́wọ́n ọba sọ ọlọ́run kọ́mọ́ṣà sànú fún wa ni sọ èyí ó ní pé ẹ̀yìn ń sòkú òkú ti ń bá fi sínú pàdé wọ́n lè lórí ohun ti sàárà tí sàárà lè àbí ẹni ti patí gbogbo eléyìí náà kọ́ mọ́ṣá sànù ní tí máa ń dá wàhálà lẹ̀ fún yàn tó yẹ pé yàn bá nírò rí gan tó apẹ́ tó bá tiẹ̀ nírò rí kódà tó bá sọ pé ẹ̀sìn ní kíní yìí ọ̀dà wọ́n kí wọ́n lè wò pé ah, ah wọ́n sì gbẹ́nu lẹ́lẹ́ wọ́n sì kìyàn bọ́ báyìí wọ́n wá kìyàn bọ́ tán báyìí àwọn àmọ́ orúkà lẹ́yìn rẹ̀ wọ́n ká kí eléyìí ọlọ́run kọ́ mọ́ bá fitra kọ́ mọ́ bá nature dáadáa kọ́ mọ́ bá jẹ́ mọ́yàn lára lọ́kọ́ mọ́ bá jẹ́ mọ́yàn lára nature tó dá ti bàjẹ́ lára àwọn èèyàn àdámọ́ rí tọ́lọ́ mọ́ ń dá mọ́yàn ó ti bàjẹ́ náà ni ẹlòmí ló wò pé à ní àwọn tí wọ́n ti ẹ̀tọ́ ipá dámọ́ wọn dá tí wọ́n ṣe mùsùlùmí gan tí wọ́n ṣe mùsùlùmí ìyá rẹ̀ kú wọn ní kọ́mọ dáná ní à òun mísì ìyá òun òun tó mísì owó òun àwọn olè lóyún wọn lè ṣe lóyún papọ̀ òun ìrìyà ìmọ̀ ìtọ́wà tó ná owó pé ìrìyà mẹ́mọ́ ẹwọ ẹwọ àdámọ́ tó dáa àdámọ́ tó dáa ni àmádámọ́ pọ̀lọpọ̀ mùsùlùmí gan ti bàjẹ́ bọ́lẹ̀ lójú tó mọ̀ sàwádà ajẹ́ka ajẹ́ka ajẹ́ka ẹwà wò pé ṣé ìyàwó lẹ́ ń ṣe níyà yín ni àbẹ́ ń ṣe àbíkí náà ń ṣe ẹ̀ lójútu rẹ̀ tọ́ta fẹ́ǹtì lọ gbáà níbi òkú ìnàlélá ẹ̀ wọ́n wà ní ìyáhùn dàgbà ni tí ìyá òun tó akéwọ̀n wọ́n bá kú sínú ìyá òun ó dùn tí ìyá òun ó jó ma ni ìyá ti dàgbà tọ́pẹ́ sára lẹ́bà ti ẹ̀ ń ṣe kí ló tó kọtẹ́ǹtì ẹ̀dàkùn kí ló kọtẹ́ǹtì mẹ́ kí ló kàn án bá sọ wọn fún kí ló aṣọ white láwọ̀ kí ló tó kàn án tó lọ pa màálù ta ẹ wá pa nínú ilé náà ṣebí sára lẹ́ ń ṣe kẹwàá pa nínú ilé kan pa ẹ̀dá màálù bùlẹ̀ kí ló dé tẹ́ ní à ń sòkú ni ẹ̀dá kẹ́ so ní ó fi mọ̀ pé wọ́n tẹ̀lé ara wọn jẹnu so òun ni pé àdámọ́ tó dáa tó bá ń bẹ lára yàn gan yàn gan mọ̀ pé a àmọ́nu tẹ́lẹ̀ yọ̀ wọ́n bá parí nù sáré kódà kankan dìyàn mọ́nu sáré lásán kódà tó wọn sọ pé nǹkan kan ṣẹlẹ̀ màláìkà kọ̀ọ̀kan wá ẹnu pé dìyàn mọ́nu sáré lẹ́yìn náà sì mọ̀ bí n tó bá kú lẹ́ran bí ṣe máa ń rí tí ó wú tí ó bẹ́ tí ó yọ̀ ọ̀dín bẹ́ẹ̀ náà ni ó ṣẹlẹ̀ sẹ́ni yìí sòsúrò ẹ̀lẹ́yẹ máa ní pé tó wá kù ní pé ah, àwọn ayọ̀ báyìí tó kọ́ mọ́ta sọ̀rọ̀ fún wa ni so ní pé alẹ́sàn sọ́lá ní pé ah, tó wá kí bá mọ̀ nǹkan tí mo mọ̀ ni lọ́dọ̀ hìtún kọ̀lé lẹ́nu ẹ̀rin yóò mọ̀ níwọ̀n bá wọ́n lọ́dọ̀ pé tó ń kẹ̀sí ẹ̀rọ ni ekun yóò bá máa pọ̀ ah, wọ́n ní fàkọ́tọ̀ asuhabu rasulullah hanin wọn kálukú wọn wú pẹ̀lú ẹkún muttafaqun alayhi wa fi riwayatin níbi àgbàwá mi balagha rasulullah sallallahu alaihi wasallam an ashabihi shay'un ẹni pé àtẹ́sọ̀ sọ́lọ́ ń gbọ́n kankan nípa àwọn sàhábà rẹ̀ fa khataba àdẹ́lùwà bá wọn sọ̀rọ̀ fa qala àdẹ́lùwà ni uridat alayya al-jannatu wan-nar hmm anábì ni wọ́n fi àlìjánà hàn mí àti iná mo rí bí àlìjánà ṣe rí mo rí bí iná ṣe rí walam ara kal-yawm fil khair wa sharr anábì ni mi rí orí kan tí a lè wò láyé yìí tó lè tó rí mi rí aburú kan tí a lè wò láyé tó lè tó aburú àlìjánà tó nuna gbogbo tí a bá ṣe wo aburú iná ò ṣe kò ṣe fi pé irú agúrú ìyá tí mẹ́mbẹ́ ni hmm. kí wọ́n ní wọ́n fi kankan wọlé ayé yìí bẹ́ẹ̀ náà ni ìgbádùn tí ń bẹ nínú àlìjánà kò sí nǹkan kan tí ẹ̀ lè fi wé tó lè tó ìgbádùn àlìjánà yìí ẹ̀ tọ́lọ́ bá bá ṣàánú ní tí ó ga lẹ́nu rẹ̀ lọ ní tí ó ga ní ẹ̀mí rẹ̀ lọ pé kí n rí àlìjánà ọlọ́wọ́ bá yìí kì sì má jí ọlọ́wọ́ bá ní tí ó ga lẹ́nu rẹ̀ lọ so tí nǹkan báwọn bá ti wá ga lẹ́nu yàn ó ń tọ̀ gbogbo tí bá ń jẹ́ òfin ọlọ́run ọba bí nǹkan rẹ̀ ṣe lè kó ṣòro lára àwọn èèyàn láti lè lò tó yóò rọrùn fún tọ̀ yóò rọrùn fún un bákan náà ní ti ń jẹ́ ẹ̀ṣẹ̀ ọlọ́run ọba bó ṣe lè wù kí ẹ̀ṣẹ̀ ń kó rọrùn tó láwùjọ yóò ṣòro fún tọ̀ láti lè máa ṣe ń tiẹ̀ sọ̀rọ̀ tó ikú àlìjẹ́nà ti ga lẹ́nu rẹ̀ ìsáfúnná ti ga lẹ́nu rẹ̀ nu ìwà àlìjẹ́nà ti ga lẹ́nu rẹ̀

كأنه جمالة كأنه إن أثر من بشرر كالقص títà rẹ̀ báyìí ó tó dídí pẹ̀tẹ́sì lásán báwo wá ní iná gangan ṣe rí bó ló ṣe tó ọmọ ènìyàn gan tí ó jogan bó ló ṣe tó so náà ni àti kí wọ́n jó para rẹ̀ jẹ́ wàlá ìdásí kí wọ́n jó para rẹ̀ jẹ́ kí wọ́n bẹ̀rù Ọlọ́run Ọba kí wọ́n tẹ̀lé aṣọ Ọlọ́run Ọba kí wọ́n ṣe súnà Nábì sallallahu alaihi wasallam ọ̀nà tó lè múyàn là ní fìtínà náà nílé yìí kò sí ọ̀nà tí yàn lè tọ̀ láyé tó lọ fẹ́ sáfún náà tọ̀ bí lè ṣe súnà nẹ́tọ̀ sọ́là èyí lè bọ́ mbẹ́ èyí lè bọ́ o àfikọ́lọ́ kọ́ ṣá sànú fún yàn ni. anabi sọ̀rọ̀ sọ́là mo wá ṣàlàyé fún ọ pé ah gbà tí mo wọ iná tí mo tọ́lọ̀ ń fi náà hàn mí tó fi àlìjánnà hàn mí ah ó lágbára walau ta'lamuna ma a'lam tó wá pé iná bá mọ tí mo mọ̀ yìí ni lọ́dọ̀ hik tó ń kọ́lé ìlà yóò bá mọ níwọ̀n ẹni pé ẹ̀ẹ́dẹ́ orí nínú ìròyìn Ànábì sallallahu alaihi wasallam pánàbí wá ń rìn àrìn dédé pé kánàbí wá mọ́ rẹ́rìn kákàkàkàkàkàkàkà Ànábì rẹ̀ wáhùn ẹ̀rín músẹ́ ìṣòro àdàdo tó ń bá ọ̀rọ̀ rẹ̀ lọ́nu kí wọ́n rẹ̀ nípa pàpà kódà Ànábì sọ dédé pé kasratu dhahki tumitu al-qalba pé kẹ́rin ní máa ń pọ̀ jù ní máa ń pa ẹ̀mí ni kí wọ́n ni pé ẹ̀mí yẹn kò ní jẹ́ ẹ̀mí gidi ẹ̀mí ọmọ kú iṣẹ́ rí ọmọ nílára iṣẹ́ bú ọmọ rọrùn fún láti ṣe kò ní ká ẹ̀ṣẹ̀ kún kankan ẹ̀mí kúnnù bí bá ń saburú nínú ní bàjẹ́ pé yé ìlú ọmọdánwò yìí ẹ̀mí ò fi kúnnù tó tó máa ní rere rẹ̀ yóò nílá bí wà lọ́lọ́mọdé ẹ ṣe sùúrù sùúrù bò ẹni ṣe sùúrù àjọmọ ni àjọmọ fà ní ọlọ́mọdé ẹ̀mí ayọ́dẹ̀ so ẹ̀mí ń kú ní jẹ́bà wọn ẹ̀mí tó bá yé náà máa ní pé ṣe sùúrù ni dá mo ṣe sùúrù mo ti gbọ́ mo ṣe sùúrù má bínú má ìbínú tẹ́mi wọn bá ṣe wáyé dáadáa òun gẹ́gẹ́ ni ó rí ìbínú fúnra rẹ̀ ló sì kọ́ṣọ́ ara rẹ̀ náà fúnra rẹ̀ ẹ̀mí tó yé gidi nu ẹ̀mí wọn rọra mú gbogbo nǹkan sínkú gbogbo ọ̀gbẹ́sí ayé rẹ̀ wọn sínú pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò ní wá fitinà kankan káàkiri kò ní ṣe jàgídíjàgan kò ní ṣe rán dáradára ẹ̀mí rùn ẹ̀mí tó ti dẹ̀mí tó ń kú lọ ẹ̀mí tí ń kú lọ onílẹ̀ ẹ̀mí oníjàgbọ̀n ẹ̀mí alágídí ẹ̀mí oní ẹ̀mí oní fìtínà ẹ̀mí oní wàhálà ẹ̀mí aláburú ẹ̀mí oníṣìnà ẹ̀mí tí ń kú lọ́nu ọlọ́pọ̀ ń ṣàṣàánú fún wa ẹ̀mí tí ó máa rí tí ọlọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ sínú ló sì máa lọ ẹ̀mí ó ti kú lọ́nu ẹ̀mí tó wọ́n sọ pọ́lọ́wọ́ bá fẹ́ kí ní ìtọ́ wọn nínú pé wọ́n kò sí kankan kò sí kankan alẹ́ tó ṣe yíò náà alẹ́ tó ṣe báyìí náà ẹ̀mí ti kú lọ́nu tẹ̀yìn tó bá ń bẹ̀rù ọlọ́wọ́ bá yóò pé ah, bọ́lọ̀ ṣe gbọ́ rẹ̀ kalẹ̀ pé ra gbé ìjòkó kalẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rọ kí n ba lè bọ́lọ̀ bá pàdé pẹ̀lú rọrùn sọ̀lẹ́sọ̀ mọ́ ọ̀nà sálàm ó ní ẹ̀yìn ìtafẹ́ bá ni a ah, ẹ̀bá ni ọba pọ̀ ẹ̀mí tó bá mọ orú nǹkan bá yẹ pé náà ní tẹ́yẹ̀ bá wo ìṣẹ̀mí ànábì sọ̀rọ̀ mọ́ ọ̀nà sálàm ni ó rí pé ìṣẹ̀mí tó ṣe pé ó lágbára púpọ̀ jù ni sẹ̀mí tó lágbára púpọ̀ jù mú ìṣẹ̀mí rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam tó ń tí bó ṣe rí náà ibi àwọn pa Ànábì sallallahu alaihi wasallam Ànábì ó sì nínà lórí jìbìtì Ànábì ò lé ní ìdọ́gbọ́n fáwọn ẹni yìí àwọn tó ń jẹ́ àwọn sàhábà mi yé ń dọ́gbọ́n gbó lọ́wọ́ wọn Ànábì ó sì ni ìyá mi sọ nítọ̀ tó bá kú sọ fún wọn pé Ọlọ́run ni ẹ máa dá fún mi wọ́n kú dá fún Allahu akbar anábì tó wá ní sàárà ẹ̀rọ àwọn yìí jẹ́ inna lillahi subhanallah yàwó kí àwa o èmi àtàwọn fámìlì ni àìjẹ sàárà ẹ so náà ni ó fi máa ike bí anábì sallallahu alaihi wasallam bó ṣe bí n tó rí òun bó ṣe dá lójú tó wípé gbogbo eléyìí ìgbésẹ̀ ìgbà kan ní ebi pa anábì seriously ebi tó ní agbára nípa anábì wá jáde wọ́n rí kàkiri tí ń rìn lọ́pàdé Abubakar Siddiq radiyallahu anhu náà níbi kí ló ṣẹlẹ̀ ó ní ànábì ní nípa àwọn ah ebi ń pè mí náà nígbà tí mo kí rìn jáde lọ so wọ́n wá ìpẹ́jì ká lọ sí wọ́n padà Abdurrahman out. Auf radiyallahu anhu wọ́n wá yà sọ́dọ̀ rẹ̀ àdìsí ẹgbẹ́ lọ Bukhari gbàtọ́ yà sọ́dọ̀ rẹ̀ ni wọ́n bá rí wọn bá ṣe wọ́n lálejò rẹ̀ ní pé ọ sáré pa ẹran ó ṣe kí n sáré dín kí n lẹ́sẹ̀kẹsẹ̀ ó gbé dé wá ó gbé dé ó tẹ̀síwájú wọn pẹ̀lú oúnjẹ gbàtí anabi sọ̀rọ̀ sọ́nà bẹ̀rẹ̀ sí ní jẹ́ anabi hmm. tó wá tún wọn nígbà táwọn jẹ tó ń kálukú fẹ́ máa dìde anabi ní summa latus'alunna yawma'idhin 'anil na'im áhà ah, ah, gbàdùn látún bá yín sí gbogbo ẹ̀yìn ọlọ́run sì bì wá tún yóò fi mọ irúṣẹ̀mí tí anabi sallallahu alaihi wasallam tó ń lò tó gbẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn sọ̀rọ̀ àbáyé fanabi sallallahu alaihi wasallam tó bá fẹ́ kí gbogbo òkúta hood kó di góòdì ọlọ́run lè sọ níbi ẹ̀fọ́ tí wọ́n wá náà àmọ́ anabi sallallahu alaihi wasallam ní ti ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba òun ló ti wù ú jù ó ti di pé sẹ̀mí ayé yìí sẹ̀mí asán ni irọ́ ni fàkín oníbẹ̀rù ọlọ́run ọba lẹ́nu ṣùkọ́nà kọ́mọ́ṣà sàánú fún wa síwájú olùbẹ̀rù rẹ̀ tí wọ́n ní anabi nítorí akẹ́bá mọ̀ ni لو تعلمون ما أعلم لضحكتم قليلا إبعاد نديه بقيتم كثيرا إذا إيه سوق يقول يوقف فما أتى على أصحاب رسول الله صلى الله عليه وسلم يوم أشد منه عطوا رؤوسهم ولا أم خليل من آه بجوي كن أكبر فان صحابة wọ́n nípa àwọn òrìjọ́ jẹ́ ọjọ́ ìbànújẹ́ tó lágbára tó tó ọjọ́ yìí tí kó kálukú wọn sàsorí kọ́ kálukú rọ dódódódódó làyẹ̀ ń sunkún lóríṣiríṣi tó dá nẹ́bí sallallahu alaihi wasallam òun náà ló ní sọ fún wọn pé kẹ́kẹ́ sunkún tó bá mọ̀ nǹkan tí mo mọ̀ wọ́n wá ní alkhabin bilkha almu'jama wal buka òun ni kí wọn sunkún ma àgúnna wọ́n ti ṣáàkì sọ̀t kí o tún wá máa fa imú fa ariwo yẹn sí mú ẹ̀rù kí ọmọ fẹ́ káriwo òun jáde èèyàn fẹ́ pariwo ẹkú sí ń gbéyàn olóògbé ní kọ̀dín mahmin al-alf imú ni yọmọ ènìyàn wá fi dá padà tí wọ́n ní tó ṣẹlẹ̀ sí àwọn sàhábà ní ọjọ́ ìní látara tí a lẹ́bi sallallahu alaihi wasallam tí ó fi ròyìn ní tí ó ṣẹlẹ̀ lọ́jọ́ pé ní àmì fún ọkọ̀ mi jẹ́ ní tí وعن المقداد مقداد لضاري رضي الله عنه ونش سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ولو قطع النبي صلى يؤتى الشمس يوم القيامة للخلق حتى تكون منهم كمقدار ميل كنت بعد يوم القيامة ودي ونوالي فوا وامي لمن ينجوي òun ọ̀dẹ̀ wà lẹ́sẹ̀ pé kò ní ju bíi míìlì lọ míìlì qala Sulaym bin Amir ar-Rawi an al-Miqdad Sulaym bin Amir tó gba ọ̀rọ̀ látọ̀dọ̀ Miqdad ó ní fa wallahi ó ní mo fọlọ́wọ́ bá búra mẹ́ àdúrí ma yóò rìn lè mí ó ní mi màtúmọ̀ míìlì tánàlì sọ tí Miqdad sọ̀rọ̀ ẹ̀ fún un ó ní àmàṣẹ́ àfàtò àrùbíyá ti orí ilẹ̀ ni pé míìlì sí mẹ́ẹ̀lì kan ni máìlì kan ni aláàdì áwọ ẹ̀lmíìlù láàdì tọkítàhàn bí ìlàáyìn àbí ọ̀pá tìró kọmọbílẹ̀ tìró bí ohun ọmọ ìtàlẹ́bí nǹkan bẹ́ẹ̀ síbóyá mẹ́ẹ̀lì ọ síbóyá mẹ́ẹ̀lì kan ni bí kò ní ju bí ọ̀pá tìró kan lọ sọ́wọ́n mẹ́ẹ̀lì àmọ́ ènìyàn mọ́ni náà lè ti àlẹ́bí sọ tí òun fi wálẹ̀ ní pé àwọn ọmọ yìí tí wọ́n sọ ń bẹ̀ o ويقول الناس على قدر عملي في العرق وكنت يوم الجل رمضانيا بشيء رباس ماني فمنهم من يكون إلى كعبيه ẹlòmí ogun rẹ̀ ní ju púpọ̀ ẹsẹ̀ rẹ̀ lọ ogun tó jáde lára rẹ̀ bí ẹsẹ̀ náà ni ọmọ wọn bí ní wọn máa yẹ kúnnù ilà ọkùnrin yìí ogun yóò mú ẹlòmí dé eékún wọn bí ní wọn máa yẹ kúnnù ilà ọkùnrin yìí ẹlòmí àwọn ọkùnrin yìí ẹlòmí ogun mú débi ibi tá a máa ń wọ ṣòkòtò sí fàmí ẹ̀yẹ níbi ní bàdí fàmí ni wọ́n máa ń yọ jí wọn wọn àrọ̀ ìjàmẹ̀ ẹlòmí ogun yẹn yóò mú lẹ́nu tí pé yóò di ẹnu rẹ̀ tí ó kó níjànú tí ò ní lẹ́nu lànà yóò di lẹ́nu wà ṣára Rasulullah sallallahu alaihi wasallam yẹ́dì ilẹ̀ fìyì lẹ́yìn wá fọwọ́ ṣètọ́ka sí ẹnu rẹ̀ pé ogún ó di ẹnu ẹlòmí báyìí yóò di ní ẹnu yányán ọwọ́ Muslim mọ́ Muslim lọ́wọ́ àdéhùn wa sọkúnlọ kó ṣàṣàánú fún wa ẹnì kọ̀ọ̀kan wa kí a jẹ́ ẹni tó bẹ̀rù ọlọ́run ọba tó páyà ọlọ́run nǹkan pé ní ìpáyà ọlọ́run ọba òun náà ní pé nǹkan tó lu ọba ní ká máa ṣe ìrùn jìnnà sí i tó bá ní ká ṣe ìrùn ṣe ìrùn tó ní máa láti máa ṣe ní gbogbo gbà fúlẹ̀ ní ń jẹ́ píyàn jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọba tó lọ́kọ́ ṣàṣàánú fún wa oṣù wa ní ẹni tí ìbẹ̀rù ọlọ́run ọba wà nínú ẹ̀mí rẹ̀ torí ìdẹ̀rù ọlọ́ọ̀bá nínú ẹ̀mí gbọ́ngbọ́n ní jẹ́ pé èèyàn yé pé ẹ̀mí èèyàn yé ẹni tí bẹ́ẹ̀ lọ́wọ́ bá ń bẹ nínú ẹ̀mí rẹ̀ lẹ́nu tó yé lẹ́nu lọ́kọ́ mọ́ṣá síwájú ẹni tí ẹ̀mí rẹ̀ tí ó yé lọ́mọ síwájú ẹni tí ẹ̀mí rẹ̀ tí ó kú سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام عليكم وعليكم السلام oníbẹ̀rẹ̀ ni ẹ̀dá kan kí ni ìdájọ́ lórí tí ènìyàn bá ń gbé òkè láti fi ṣe òwúrọ̀. ìgbé kokéènì láti máa lè ṣe owó náà gẹ́gẹ́ ń ta ọtí torí pé kí ni kokéènì nǹkan tí máa ń ṣe ni pé àwọn náà máa pé máa ń ba ìgbésí ayé èèyàn jẹ́ ni káti àwọn aníkọ́dá àwọn tó fi ń ṣe oògùn tí wọ́n ń lò tó ń jógun aláàlé ńkọ́ nínú fi ń ṣe àwọn máa ń pírísàfù nǹkan kankan ṣé ìjọba ti kọ́ náà pé òun ọ̀fẹ́ yóò dá iṣẹ́ búnú ní òjìnà sí i ẹni bá ń gbé cocaine àbí ó ń gbé igbó lọ sí ìlú kan lọ lórí kíní iṣẹ́ búnú ní kódà náà kó sọnù náà. kódà yìí ní Saudi tó bá fún yẹn ní visa níbi kan wọ́n kọ́ sí ẹni tẹ́lẹ̀ gbámú pẹ̀lú oògùn olóró ìpalẹ̀ tó ń mi pé nǹkan bú tí wọn ọ̀fẹ́ rárá bó ṣe rí káàkiri gbogbo ìlú àgbáyé náà nù tó iṣẹ́ bú lẹ́nu bá ń ṣe kì í ṣe tó dáa wọ́n lọ́ bọ̀ àyìn náà. what is the difference between nikah and marriage. nikah lálọ́ nìyó marriage èbónú. E ọba tó ti di pé ìyàwó ti di sọ <coughs> pé àbí ìgbéyàwó yorùbá nù ìgbéyàwó náà ní jẹ́ nìkan àti mari gbàgbé tẹ́ni ẹ bá fẹ́ sọ ni pé ìgbéyàwó lema àti nìka nìka òun ni kí ọkùnrin kọlọ̀ lè bá obìnrin lẹ́yìn ìgbà tí òun àti obìnrin bá ti dọ́gba fífẹ́ tán kó wá sọ fún òbí ọmọ rẹ pé mo fẹ́ fẹ́ ọmọ yẹn kí òbí ọmọ náà sọ pé mo fi ọmọ mi fún ọ kí òbí ọmọ kó ní mo fi ọmọ mi fún ọ tó bóyá pẹ̀lú wọn kọ ìwé àbójútó lẹ́nu jáde àbí ọ̀nà tó bá máa ń gbà ní àwùjọ wọn láti ṣàlàyé ipe àfi ọmọ wa fún yín tó n ti ń jẹ́ acting ẹni pé ìgbéyàwó ìyàwó ti ṣe tọ́ tí ó bá parí yán ẹ̀tì yá mẹ́ńṣẹ́ ọ̀rọ̀ sàdá ìpínlẹ̀ àwọn ẹ̀kúrà tó bá ti fún ten thousand fún ìbáyìí nígbà kẹsẹ̀ kẹsẹ̀ tó lọ́rin ara yẹn wọ́n ti di halali ara wọn so Allahumma illa ẹni àyàfi tó bá ṣe kí bàbá mọ̀ bá ní pé a mo fọ́ ń wé ìsọ pé mo ti so ìgbí ó àhá so àwọn tó apẹ́ tó gbọ́ yí pé bí a ṣe ṣe yìí a ẹ̀sìn jẹ́ ìgbé ti so náà nù kò sí pé ẹnìkankan tó ń so ìgbé kan mọ́ wọ́n ti dẹ̀tọ́ ara wọn tí a máa ń bèèrè sọ bẹ́ẹ̀ pé ìtì ìsọ ìgbí ó ó ṣe sùúrù fún ọjọ́ tiẹ̀ o so tọ́bẹ̀lẹ̀ sí kankan kèdìdì ìyàwó rẹ̀ níjẹ́ bá wọn àti kan ṣe ìdí tí bàbá wọn yìí wọ́n lé màá wá ní àpòjẹ́ náà nìkan jẹ́ kí wọ́n jẹun náà níjẹ́ wà lé náà kò tẹ́ ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìyàwó bí ẹ ìyàwó tó fi wọlé náà kò sí kankan kò sí kankan so wọ́n lọ wáyé torí pé kí ni ẹ wo ẹyìn Abdurrahman ibn Awf bàtàlẹ̀ tó sọ́lá mọ́ rí anẹ́bíńdẹ́sẹ̀ ń bí pé kí ló ṣẹlẹ̀ tó ń tí ń gbà sọ báyìí ah, mo ti yàwó ni ẹni ẹ alẹ́bí nígbà ní à tí wọ́n lé máa tó náà ni ó ní pé èyí ti dandan ni kí wọ́n lé máa kọ́ tẹ̀lé ìyàwó tó wọ́n lọ wọ́n rẹ̀. sàlámàlíkùn onígbòhùn ẹjọ́ báwo ni àwọn ti ń sálámà tí a bá ń dárùn pé àti tá a bá ń kírun ní ẹ̀yìn ìmá. bá a ṣe máa ń sálámà tí a pé a ìmáàmù ní irú sálámà tó bá sálà wà náà sàn ọ̀nà mẹ́ta mẹ́lẹ̀ yẹn máa ń gba sálámà yẹn lè sálẹ̀ ọ̀kan pé asálàmù àìlèkùn tí yẹn wọ ẹgbẹ́ ọ̀tún tí yẹn fi mọ bẹ́ẹ̀ yẹn náà lẹ́nu látọ̀dọ̀ lẹ́nu sallallahu alaihi wasallam sọ́bákan náà yẹn lè sálámà pé asálàmù àìlèkùn wa rahmatullah yẹn sọ ẹgbẹ́ kejì ẹgbẹ́ òsì asálàmù àìlèkùn wa rahmatullah ẹlẹ́kẹta قل السلام عليكم ورحمة الله وبركاته يو أول مكيج السلام عليكم نجد تاجم أنبا سلام نانية سو أنتم كي جماعة قل سابه أنتون أنداو كي ونا جسائي تباو لنا نجتاني والله أعلم السلام عليكم السلام عليكم السلام Please, if someone is having problem with his salvation, all the time what can the person do. wọ́n ní tí ìlànà máa ní problem pẹ̀lú tàwọn ẹni pé wàhálà máa ń ṣẹlẹ̀ sí ìyẹn nípa ọ̀rọ̀ iman ní kílẹ̀ nìyẹn lè ṣe ǹjẹ́ nìyẹn lè ṣe náà níbi kọ́ wá àwọn lectures àwọn tó máa ń sọ̀rọ̀ nípa àkéyìdá nípa ọ̀rọ̀ tàwọn fúdì gan ọmọ ọgbọ́n lẹ́yìn àwọn àìlàkọ́ọ̀tù tàwọn kéèkì tó máa ń sọ̀rọ̀ àkéyìdá wọ́n máa lọ síbẹ̀ tó bẹ́ẹ̀ náà kọ́ máa jòkó jà ọ́n ti fọ́ máa mú émánì rẹ̀ dàgbàsókè tí ọkọ̀ máa ṣe lọ. àbá àwọn alákọ̀ fi kí gbogbo gbà alákọ̀ fi ẹ̀ṣẹ̀ gbogbo àti pé ìdíjà kéda àwọn òní kírìtì ẹ̀wọ̀n òní kọ́ kàn án èmi ò rábà súnà tó sọ pé ilé yìí darí mi ò rí rí tó sọ pé ìwà ìwà rí la fẹ́ sọ lónìí èmi bá ti máa ń wà láàrin ara wa àbí bá ti máa ń sálùwàlá bá àwọn onítìrà àkídà tó ń pàwọn èèyàn pàtàkì ló wá sùkò táwà irú àwùjọ táwà yìí ìta ní bùkátà sí sọ irú ẹni ohun àwọn kan tó lè ṣe ni wọ́n sọ yìí kọ́ máa ń lọ sí àwọn àlàkọ́ tí wọ́n ti ń ṣe àkídà tí ò bá rí kọlọ̀ lé wá àwọn ṣẹ́kọ̀ àbùkọ̀wálé jùmọ̀ síra àwọn akíṣẹ́ta tó jẹ́ nípa ọ̀rọ̀ àkídà orí kan fún ẹjọ́ ní ọ̀rọ̀ àwọn àkídà ni kí wọ́n lè wá rẹ̀ kí wọ́n dá lójú ẹ̀bá mú ọmọ náà so náà ni nǹkan tí ó lè jẹ́ tó lè so ọ̀nà tí a lè so wallahu a'lam. onígbòyìn ẹjọ́ ẹjọ́ àdìsí kúlù bídíà tún lọ lálà kí ni ẹ̀rí yín láti ọ̀nà nábì tí ẹ fi pín sí mùfásíkọ̀ àti mùkájọ́wọ́. Ànábì sallallahu alaihi wasallam àwọn kọ́ ni pé kúlù bídíà àti ń lọ lálà lànàbì sọ ànábì ọ̀sán pé kúlù bídíà àti ń kòfòrò lọ lálà lànàbì fi ànà ni ànà wá ní tẹ́bà lórí wọnú al-Qur'an máa ń jẹ́ ànà mùfásíkọ̀ ànà máa ń jẹ́ ànà mùkàfírà irú nísìnyí irú pàtàkì wọn mẹ́rin ṣùkì bèlá ìfàkọ̀dọ́dọ́ lọ́dọ̀lá bàìdà anù ń bẹ̀rùn olúwaní tó bá ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ó ń tọ̀ ń ti nù nínú nínú tó jìnà ó mi pé dọ̀láàlù bẹ̀rùn dọ̀láàlù mùkàfírà rẹ̀ nínú àyà kùránì mi náà olúwa tó ń sọ nípa imra'atul aziz ìyàwó ọba tánà Yusuf wà lọ́dọ̀ rẹ̀ olúwọlé imra'atul aziz turawidu fata an nafsi ìyàwó ọba fẹ́ kí anabi Yusuf kó bá wọn láti pọ̀ tánà Yusuf fẹ́ pé wọn ni qad shaghafa hubban ìfẹ́ ti bò lẹ́nu yẹn ni pé ìfẹ́ Yusuf ti bò obìnrin yẹn lẹ́nu àwọn yẹn wá ní inna lanaraha yẹn ni pé àwọn obìnrin tó ń bẹ nílùú ní inna lanaraha fi dhalalin mubin pé á ah, obìnrin yẹn ó wà nínú dọ̀láì nínú àánú kí lánú rẹ̀ ń túmọ̀ àánú mùfásíkọ̀ ẹni pé ń dákọ̀ fi pin nù àyà Kùránì kọ́ pin mùfásí ó pín dọ̀láì sí mùfásíkọ̀ àti mùkáfírọ̀ tó bó ṣe pin nù. tó bá kan Ànábì sallallahu alaihi wasallam wọn náà wájú pé wọ́n pàwọn kan bẹ nínú ẹ̀dẹ́ aláṣẹ ni wọ́n padà wá wọ́n ṣe bẹ́ẹ̀ dáhà wọn ò súnà Ànábì sallallahu alaihi wasallam ẹ sì máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu ó túmọ̀ sí pé bíbí àti wọn ó ṣe kò ní dépò mùkáfírọ́nù ọwọ́ láwọn aláṣẹ kan tó ń bọ̀ wá tẹ́ bá ti rí bọ́n ṣe kèfì rí tó ti clear sí báyìí ẹ̀gbọ̀n ọ̀dà wọn lóhùn máa so omi pé méjèèjì ni wọ́n wà nù gbà tí wọ́n jẹ́ kèfìrí gbà tí wọ́n ní jẹ́ kèfìrí tó yẹ pé bíbí àná ni wọ́n ṣe débẹ̀ so ẹ̀rí tí ó fi pín nù ẹ wá bẹni ẹ̀rún náà pẹ́ tó wọ́n á sọ pé kò pín àdìsí wọn sọ ń bẹnu sọ ẹni tó bá ní ilé yóò ẹni tó bá ní kò pín níbolo tí wá rí kúlùbírí àti nkú furun sánàbí ló sọ èsì ọ̀rọ̀ náà ní kó nípa nàbì kọ kí ló tó wá ń sọ wọ́n ti pa nàbì kọ lọ sọ kí ni mú wọn sọ kí ni mú wọn pèpè sí sómi pé bídí àní nǹkan tí ọ̀dálẹ̀ ọ̀hún bí ọ̀kan ti ń sọ ọ̀hún tó padà síbi tí ó gbọ́ àwọn sàhábà lẹ́sọ̀rọ̀ tí wọ́n padà sí bákan tí tó wè bá lù àwọn sàhábà pẹ̀lú àwọn oníbẹ̀dá ẹ̀rí pé wọ́n bá wọn lò níbà ló ń ṣe pé níbà ló ẹni tí bídí àti ẹ̀bá jẹ́ kéfì ní wọ́n bá lò níbà lò kéfì rí ẹni tí ọba dépò kéfì ní wọ́n bá lò wọ́n lò pé kò dé kéfì rí bí irú àwọn kọ̀dàríyà àwọn kọ̀dàríyà ní sí ìjọ tí wọ́n náà rú wọn ó ṣe pé wọ́n pé ni So bẹ́ẹ̀ sì ni àwọn kọ̀wárí ṣetán tó rí wọn ìpín wọn kéfì rí wọ́n tó máa ń kírun lẹ́yìn wọn Àlí radiyallahu anhu wọ́n tó bí pé sí kéfì so bídí àná làwọn náà ṣiṣẹ́ so lè fi mọ̀ pé àwọn tó wọ́n ní bídà pín sọ́nà méjì àwọn gbogbo ni wọ́n lẹ́rìí ẹnìkan kan sì sọ nínú alùsùnà pé kò pín rí ẹni tó bá jẹ́ alùsùnà yaqif haythu waqafa ad-dalil wa haythu waqafa al-qawm bí tẹ́rì dúó sí bí tí gbogbo àwọn sọ̀rọ̀ dúó sí náà lòun náà dúó kò ní kọjá àlàpétọ̀ bí káwọn tó síwájú já sọ táwọn èèyàn gbọ́ bí dí àyẹn dọ̀lá làyẹn nìkan nìkan ni ò tinú àdìsí yẹn nìkan nìkan ní mo ní jẹ́ ti kúbọ̀ ní ti tálọ́fọ́ pé ti dẹ̀ nìkan ọ̀nà kọ́ mọ́sá sànú fún yàn tó wọ́n bá wọ àìlọ. Sọ́mọ́ ikú sọ, ẹ̀kọ́ kí ni ẹ̀tọ́ nínú Mùsùlùmí àti Alùsùnà? Wọ́n bá ní Alùsùnà, wọ́n bá ní Mùsùlùmí, Mùsùlùmí náà ní Alùsùnà. Àmọ́ gbogbo Mùsùlùmí kọ́ ni Alùsùnà, gbogbo Alùsùnà ni Mùsùlùmí, àwọn gbogbo Mùsùlùmí kọ́ ni Alùsùnà. كل مسلم كل سني muslim wa laysa kullu muslimin sunni gbogbo mùsùlùmí náà kọ́lá alùsùn náà gbogbo alùsùn náà ló jẹ́ mùsùlùmí ṣe tí o bá gba rọrọ yìí ó ń tọ̀ wọ́n fẹ́ pé gbogbo ẹni tí o bá ṣáájú sínú ọ̀fẹ́ pé nkéfì nínú kò sí ẹni tó sọ bẹ́ẹ̀ so tó bá ní ẹni tó bá ń jẹ́ mùsùlùmí òun náà lálù súnà ẹ jẹ́ ká wo nìsúnà kò ju rẹ̀ irú ọ níjọ́ta ni ó ń sọ̀rọ̀ pẹ̀lú ẹnìkan wọ́n ní à ẹ ti ẹ̀yin wá sọ pé ẹni tí ò bá jẹ́ alùsúnà ó lè jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ ni ó lè jẹ́ mùsùlùmí wọ́n ní ìyàwó ẹni wọ́n ní kò tí ì máa lo hijabu nígbà tí ń bá sọ̀rọ̀ ní kó máa lo hijabu ó sọ̀rọ̀ wọ́n ní ẹ̀dákan dúró náà ìyàwó yín tẹ́ wílẹ̀ kan mo ní ẹ má bínú tó lọ́rùn ìyàwó yín ṣé mùsùlùmí ní abíkèsì ni ó ní mùsùlùmí ni sálùsùn náà ni ní kì sálùsùn náà ní ti ń bọ́ tọ́ka gan náà lọ́gẹ́tì ọ̀ àfojúwe rẹ̀ gan ara rẹ̀ lọ́wọ́ so àìmọye èèyàn lọ́jà rẹ̀ kẹtẹ tó ń bẹ́ńbẹ́ tó ń bẹ́ ń gbòòrò mùsùlùmí ni wọ́n wọ́n ti sálùsùn náà so yíwọ̀n túnmọ̀ sí pípa ní ẹ̀yìn sánẹ́bì lọ sọ pé ìwọ̀n alùsùnà alùsùnà sánẹ́bì lọ sọ bẹ́ẹ̀ bí ẹ̀mọ́ jẹ́ alùsùnà sánẹ́bì kọ́ ló wí bẹ́ẹ̀ so bí ẹ bá ṣe mú tó sí bá ṣe mú lọ́kùnkúrù sí bá táwọn kan mú bídí àmúyànnà ní àwọn kan náà kàá ló mú súnà yìí ní ọ̀nà tó bá ní kàwárí jì lágbájá wọn ni àwọn ìṣe kàwárí tí mo lè mi ṣe mo tẹ́sílà tí lè mi ṣe múrjíà tí aṣáárọ̀ lè mi ṣe aṣáárọ̀ kí wá ní ọ alùsùnà ibi tó ti bẹ̀rẹ̀ nu fẹni tí ò sí nu gbogbo àwọn àárọ̀ fíkúrọ̀ táwọn èèyàn dá kalẹ̀ tó yà pa lànà nẹ́bí sallallahu alaihi wasallam súnà ni sọta ló wá sọ pé múrídìí àyè ta ló wá sọ pé àṣà ìrọ̀ kọ́ńdà pẹ̀lú so òun ni pé ìyẹn ò túmọ̀ sí pé kódà ìmọ̀ àlè mọ́mú Barbahari tó sọ pé al-Islam huwa as-sunnatu hiya al-Islam wal-Islam huwa as-sunnah sọ́rọ̀ ànábì sọ́rọ̀ ànábì abẹ́rù olóògbé sọ mẹ́rin wa ti fọ́rọ̀ ìmọ̀ Barbahari ni mọ́ Barbahari náà wà ní tẹ́bá e, tó ẹni tó ń tánà inú tíra eh, eh, albarbahari gẹ̀gan ní barbahari sọ pé ẹni àwọn kan bẹ wọn ní wá sí mọ́sálásí wọ́n máa kírun ilé wọ́n ti máa kírun oníbídíà ló ń tọ̀ oníbídíà ló ń tọ̀ ṣé wọ́n pè pé kébìrì ni àìkírun jẹ̀mọ́ ní mọ́sálásí sọ̀rọ̀ di kébìrì ni kò sọ̀rọ̀ di kébìrì àwọn bàbá ní oníbídíà ni tòlẹ́ fún mi pé ìmá jẹ́ onísúnná yẹn kò túmọ̀ sí pé bàbá òun kẹ́kẹ́ tó sọ̀rọ̀ ń sọ pé kébìrì ló ń tọ̀ àbíọ́ tó bá fẹ́ lo planẹ́ẹ̀tì pé ọfẹ́ ọfẹ́ pé everybody ń kékeré náà ni ọ̀nà máa ń lọ́rọ̀ sọ̀rọ̀ náà àná. Orílẹ̀-èdè Prince, ẹ̀ka ní ọ̀pẹ̀ lórí Peace and blessing of Allah, God of our own I pray for Allah to guide, to guide you and continue letting you be among those who will hear and follow him. Amen. I equally want to seize this opportunity to ask Allah for, for His rahmah blessing on your family from generation to generation. Amen. My question is that is it true that Prophet Muhammad was two months pregnant pregnancy when his father died and he Prophet was six months old when his mother died? Then who named his father Abdullah and his mother Amina, which shows that they are Muslims. They are Muslims today. ẹni yẹn náà jùzọ́ ọmọ ọ̀fẹ́ra lọ́kọ̀ọ́bá àṣàwọn náà ní ẹ̀sùn olóore náà Ànábì sallallahu alaihi wasallam ní òdodo ní bàtí wọ́n wà nínú ní Ànábì sallallahu alaihi wasallam náà ni bàbá rẹ̀ ti kú wọ́n tó bí i ṣùgbọ́n bí ọmọ ọdún mẹ́fà báyìí náà ni ó wà ní ọmọ rẹ̀ ti kú ìtàn tí ó fi ẹsẹ̀ múlẹ̀ ní ìtàn yẹn tó ń dẹnu àwọn ẹni kutub al-mu'tamad alayh fi al-mu'tamad alayha min at-tarikh bi siyar a'lam an-nubala bi al-bidaya wan-nihaya tó wà ń bẹ gbogbo ìṣèlú náà nìyẹn. náà nípa pé àwọn àbáyọ ń jẹ́ Abdullah. àṣìṣe rẹ̀ ń jẹ́ àmìnà ìdókòó ń bẹ lọ́dọ̀ àwọn ọlọ́rọ̀wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ nípìnlẹ̀ òun náà ni pé wọ́n mọ ọlọ́run ọba ẹnu problem wọn náà ni pé wọ́n àsìn wọ́n àsìn ni náà ló bá ń sọ pé wala in sa'altahum man khalaqa as-samawati wal-ard la yaquluna Allah wala in sa'altahum man khalaqahum tẹ́ ń bí ọkùta lọ́dọ̀ àwọn òun tẹ́ bá ń bí ọkùta lọ́dọ̀ sánà tẹ́lẹ̀ yẹn nìkan mọ̀ pẹ́lẹ̀ kan jẹ́ Allah ọ̀lẹ́kí má àbẹ̀dù wọn sí ni so ẹnu tí wọ́n ṣẹlẹ̀ nìyẹn kí wọ́n sọ̀rọ̀ ní Abdullah Amina so wọ́n mọ̀ pé olúwọ́ bá ń bẹ àwọn wọn ò sí ni so náà ni tí wọ́n bẹ torí tó clear ní látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi òun náà ni pé àwọn méjèèjì wọn jẹ́ tó sin lọ́run pàtó ìgbà àwọn kan bẹ lásìkò yẹn kí pa àwọn ń sin lọ́run kí pé ojú ọ̀nà mi mọ́ nílà àwọn àwọn tó ń sẹ̀sìn àlẹ́fíà ń bẹ àwọn tó ń sẹ̀sìn nàṣọ́rọ́ ń bẹ níbi àwọn àti máa ń sọ̀rọ̀ yẹn ìpínpín yìí táwọn máa ń sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà tó bírú wákàbọ̀ náà fẹ́lẹ́ bí kristu sáà ìdàlẹ̀ ayáàdì àwọn yóò ń sẹ̀sìn wọn ò فاعل متابعته يعني كانوا